خمسة ملعب ذلك وبابروي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا في جلالك عن فكر العدئية والأفكار سيفاوى عبد الرزاق ابن عبد المحسن البدر الله بعد ذلك فافانا نوبا page 176 paragraph 6 láti ẹgbẹ́ wọ́n ránṣin ní tó jẹ́ pàkó pàtó ọ̀rọ̀ mẹ́ annala ilaha illallah nínú kó dákú dájúdájú gbónú la ilaha illallah la tanfa'u la tanfa'a illa man arafa madlulaha nafi'an wa batan kò lè sàǹfààní sọ́nì yẹn ká àtàjú bá mọ̀nkà tí kálmà yẹn sọ́kà sí tó kú sínú nípa pé gbogbo tí ń bí ẹnìkan mí lẹ́yìn ọlọ́run àgbọ̀rọ̀ jọ́sìn fún wa isbatan àti kan láà وعمل به جنب الستين أما من قالها وعمل بها ظاهرا من غير اعتقاد فهو منافق لماذا كان لك شوف الشيء كان لا إله إلا الله لا إله إلا الله فهو منافق منافق يعني أما من قالها وعمل بالجدها وخلافها من الشرك وهو كافر عندما يكون ويلينه أما وان شكلهم كميل òun náà ni wí lẹ́nu òun lọ sọ́ọ̀tì òun ni ni ní di كذلك من قال وارتد عن الإسلام بإنكار شيء من لوازمها وحقوقها فإنه لا تنفعه ولو قال ألف مرة أنتم باوي تدوا تقوك كنوا وطبة pẹ̀lú àwọn kan náà wọn iṣẹ́ islam túláàsì àwọn ẹ̀tọ́ islam ináhà lára tẹ̀ fọ́ ọkùnrin islam fani làwọ̀kálà alfabarra kúbà wí ní 1000 times ní islam fani فذلك من قال وهو يصف انواع انواعا من عبادة غير الله كالدعاء الماوي تلتك كم نوع من تعبيك وهي نوع من جوت خلوبا فلو مين لن يلوبا كالدعاء توا الدعاء فلو مين لن يلوبا والذبح إن دون كفلمي لي هلوبا والنظر إن دجا فلمي لي هلوبا والاستغاثة إن وكان مي بني ركوفو لي هلوبا التوكل أبوك للمي لي هلوبا أه. والإنابة أن سلف الأصول للمي لي هلوبا والرجاء أن ريت يرتم للمي لي هلوبا ولا خوف إن قال مي لي هلوبا والمحبة ó nífẹ̀ẹ́ lómi lẹ́yìn ọlọ́ọ̀ba wọn náà hàwí záàlì kàbí ẹ̀bẹ̀ lọ ń sọ̀rọ̀ fàṣẹ àdìbàmù kankan nù ẹ̀ mímọ̀ láàyè ìsìlẹ̀hù illa lillah ní ọgbẹ́ kọ̀tí kálómi àfọlọ́ọ̀ba ní ìbàdà lè gẹ̀rẹ̀ lá nínú àwọn ìbàdà fẹ́lómi إذ لم يعمل بما, بما تقتديه تلك السبب الانتيو كما يكتنوا من التوحيد كما لك وإخلاص أتي إسمات الجنوب الذي هو معنى ومدلول هذه الكلمة العظيم أغاناني ثم انتي كلمة يتقفي الله سبحانه وتعالى بتاس عنواه أخرين يا ليه عفيز عن ينصر قولين يكا وانجا يكي أولا الإسلام àbága tilẹ̀kùn ni lọ́wọ́ sí ní ilẹ̀ gbogbo ẹjọ́ bá rí pé àkídà rẹ̀ kò bá ti fẹ́ àmọ́ láti rí níwájú máa sọ sí síta mo wá ní àwọn tó kùn ní òtó nǹkan ó ní táwọn yorùbá tó nǹkan tó bá mọ nǹkan tó ń ṣe ìrànlọ́wọ́ bá òtó ó ní àwọn sábẹ́ òtó nǹkan aláìsí wọn máa ń tó ń ṣe ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ẹ bá wọ aláàfọ́ ah, ọmọdé kọ́lọ́ọ̀dẹ́ kọ̀ọ̀nù kùráyìn mm-hmm. wọ́n ní ọkọ̀ ọ̀fọ̀ وتمائم وسوى الشبك káwọn máa sọ fún pé ẹ mo sọ fún sọ́ọ̀lù kéde bí àti nàìjíríà nìkan ìpínlọ́wọ̀ báyìí sọ́ọ̀lù tí mo sọ fún yẹn tí wọ́n pè fún ẹ̀yẹ sọ́ọ̀lù ìtàn ṣe yẹ gbọ́ ní o àmọ́ àníjẹ́ tó mo fẹ́ kọ́ àwọn oògùn yẹn kó lé òun pick up wọ́n mi kọ́ àwọn oògùn kó lè pick up sínú dà sínú òkun wọ́n lè dà sínú òkun wọ́n fi dáhùn dà nígbà síbẹ̀ òkú tí yorùbá sọ fún mi pé aláàjì ń po yorùbá fún mi wọ́n ní omi láti ẹ̀ka tó tẹ̀yẹ̀ rẹ̀ mo ní ara o ṣe lè sẹ́kù àwọn odò àdúgbò yín ẹ lè máa tẹ omi kẹ́ tó tẹ ẹ̀yẹ̀ mi àbẹ́rẹ́ dínkùn kí á tẹ ẹ̀yẹ̀ rìn gan kẹ́ tó tẹ òkun tí máa hó hó hó hó bí àfihàn jà kẹ́tí lẹ́nu kó wáyà fásitì kan oníṣẹ́ ni fáwọn wéèsì obìnrin fún yé tí ń gbà kàkà tó tó fọ twenty four hours kò sí pé àtúntò ń bẹ tí ilé ọ̀rọ̀ lẹ o kò sí ní mo sọ́ọ́lá ni mo ní ìtìkùn làwọn agbé ń tiwa ọmọ mo gbé tẹ̀mọ̀ tẹ̀mọ̀ so ní máa ń débi odò rìbá Kaduna èyí ló sọ pé omi la kọ́ tẹ̀ka tó tẹ̀ ẹ̀yàn rẹ̀ rárá ìtìkùn kọ́ ó jẹ̀rẹ̀ ní afẹ́ kìlò kó tó ka omi lórí yẹn rìn hundred kilo tó bá ń lọ sí tukù láti ibà yìí sí irú sàmúlá kìsẹ̀ díẹ̀ yẹn lẹ́mọ̀tẹ̀ kó tó àárẹ̀ kan omi gan fúnra rẹ̀ náà ọlọ́run bá kó sàmì ọ̀kan wa fa inna la ilallah manaha gbólóhùn la ilaha illallah ìtumọ̀ rẹ̀ la mabuda haqqan وإله في اللغة قولوا إله تاوي اللغة والمعبود أنت ما جرفوا دي ما جرفوا كما جروا أي كما جروا أصو أما ما جروا لفا كلم سوي كيس وانتنس كيس عبد الدينار أسربوا أسقفوا أرو دينار أرو كيس وانتنس كيس عبد الديمان أرو عصو المية أرو عصوني abdul khamisa ẹrù wúlù ẹrù kiri àtúntúmọ̀lẹ̀ lọ́wọ́ àná gbogbo kan ní ìdẹ́nu bẹ̀rẹ̀ àti ìlú fún wa kí ẹ̀ lówó lọ́dà bá kí ẹ̀ lówó lọ́dà tí ọlọ́run sàfọ́ lọ́wọ́ lábẹ́ẹ̀ká ọba lówó lẹ́rìí ṣe islam sí àwọn mẹ́jẹ̀rú owó yẹn ẹrú yẹn ni kọjọ́ kọjọ́ ẹrú sí ẹ̀ ọmọ náà fún islam mẹ́jẹ̀rú aṣọ wọ́sọkọ́ kọjá àná agbára wèmí náà wọ̀ lánàá ń ẹ̀rọ àdúgbò lọ́rọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ sí láwọn ilọ̀ lọ àkọrọ ọlọ́mọ abúd onáà ní kéèyàn jẹ́rù fún nǹkan mọ́sọ̀lẹ́rù ayé ọlọ́run ọlá ilẹ̀lá gbọ́lọ́lá ilẹ̀lá ayélá máa bú dá akọ́ ní ilẹ̀lá ẹni tí jẹ́sí sínú dùdù àfọ́lọ́n kama kára tààrà lọ́nà tó bá pé wọ́n máa rẹ̀ sẹ́rìn náà mi kábùlù kàmi rasúlì àrùn jẹ́ kàtí wájú rẹ̀ àdébì sẹ́lẹ̀m ilẹ̀ nuhi ilẹ̀ ilẹ̀ kò sẹ́ni tó jẹ́ ti tẹ́tí lódodo àti mi ọlọ́ba tó àbùdó ní èmi nìkan jẹ́ ti fún sísèlú àmbìyà وقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. أنا أن اعبدوا الله كما جزف الله بذلك أن المعنى لا إله هو المعبود. إليه إنه يكون ثم إله هناني جيرفونكا المعبود تم جسد وأن لا اله الا الله معناها إخلاص إبادة لله وحده واجتناب العبادة للتعبود ثم لا إلى الله دجل أجو ثم لا نبقي إجاسين ثم الله سبحانه وتعالى أتي جناسيك وبون كمي جنجر فلا يعلو بان تعبود كل ما تعبود تدل أبا ماني عبد اللطيف عرف التعبود kò ṣeun owó fẹ́ gbà kullu ma yu'bad min dunillahi huwa radin tí ma tàbí kullu ma yu'bad min gbogbo tó jẹ́ tó lẹ́yìn ọlọ́ọ̀bà tó náà sì yọ̀nà sí lọ́nà tó kó kullu ma yu'bad min dunillahi fẹ́ sí mistake ṣe wé kí ní ànábì isa àlẹ́ àwọn yẹn jọ́sìn fún màmá kò wà radin kò yẹn jọ́sìn ànábì isa ìṣe jábòsì àwọn gbogbo tó jọ́sìn fún lẹ́yìn ọlọ́ọ̀bà tó tí wọ́n tí wọ́n tí wọ́n àdúrà sí sílé máa pè mí kullu ma yu'badu min dunillahi kí ni òun wọ̀ rọ ọ̀bìn gbogbo tí wọ́n jẹ́sùn lẹ́yìn ọlọ́ọ̀bà tó sì fara máa ó ti di kí ni tààgó ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa náà kí làwọn ìlọ نعم أخبرنا ذلك أن المعنى إله هو المعبود وأن لا إله إلا الله dídájú gbónà láàyè lamanáà ìtumọ̀ rẹ̀ ikhlasu ibadatullahi wahda ó ní àmì ìjẹ́sì fọlọ́n kọlọ́kọ̀ mímá nǹkan so wọ̀tíná ibadatu tagut tí ẹ̀dínà sí gbójọ́ jẹ́sì lẹ́yìn ọlọ́run tagut ولهذا قال النبي صلى الله عليه وسلم لكفار قريش ولهذا لما قال النبي صلى الله عليه وسلم لكفار قريش ọ̀rọ̀yìn ló mú Muhammad bin Abdul Wahhab ọlọ́run kó bá a sáré sáré ó wọ́n gbàgbọ́ yé láìláìlá ojú mùsùlùmí àsìkò tiwa yìí lọ ó ní àwọn kèfèrí àsìkò àti ìsìn àwọn kèfèrí wọ́n gbàgbọ́ yé láìláìlá ojú mùsùlùmí ti wí ní ti lọ ìdọ́fà ìdọ́fà ló sọ̀rọ̀ ó ní dámà kálọ̀ rọ̀sọ̀sọ́lẹ́m ẹ̀hán bẹ̀rẹ̀ لما كان النبي صلى الله عليه وسلم لكفار قرآن ما بيتبعك في الجمهور قلبي قولوا لا إله إلا الله اتقل لا إله إلا الله قالوا وفريق أعا قسوا أصبان فوا أجعل عالية إله واحدة وفتقوا بجاعة بجبون كما جرفوا اللهم قسوا كما جرفوا إن هذا لشيء أجاب تقول واي أسوى لما كافة بجبون ساتي كافة بجبون كاتي كافة اللهم قسوا بجبون èyí mọ abdulbulẹ̀ yorùbá ni pé àwọn burúkú ọmọ pé ẹ̀sìn ní a máa sùn rárá o ẹ̀sìn bíi ní mẹ́sàn gbogbo àmọ́ ìsìlámù ní mẹ́sàn o gbogbo ní jẹ́ ọ̀rọ̀ gbogbo ní jẹ́ ẹ̀sìn gbogbo ní jẹ́ ìbára gbogbo ní jẹ́ ìfún fún bí àwòlẹ̀ ọlọ́ọ̀nì kan àwòlẹ̀ àwọn kẹsàn-án ní ọ̀nà sànẹ̀ ẹjẹ́ ìsìn mẹ́fọ́ ọ̀nà sànẹ̀ ni pé kò sí bí ẹ kírun gbàgbà kò sí bí ẹ gbàgbà kò sí bí gbàgbà kò sí gbogbo yìí ń bẹ̀ bá 43 years kúlù láìlà ìlàlá àtọ̀fẹ́lẹ̀ o kúlù láìlà ọlọ́sọ́jà ni ọlọ́sọ́lé ni títà méjà ní ma sọ pé kúlù láìlà àtọ̀fẹ́lẹ̀ ìlàlá àbúrò náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ́ọ́dẹ́ láì fa láìlà àwọn ìhàkó gbogbo ní jẹjọ jẹrùkù kankan àwọn ti hàkó ìlọlọ ọlọ́dẹ kan àwọn jẹrùkù kí ni mo fi gbà ó di wa àjẹ náà àwọn náà ni wọ́n bá ní ìfẹ́ ìgbà tó yé ti di pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo tí wọ́n tàbí wọn sílẹ̀ wọ́n fẹ́ kúrò yẹn tó ní. ẹ̀sìn wọ́n gbàgbọ́ ní wọ́n rán sànńdẹ̀ wọ́n mọ̀ sí màsí àwọn àti wí àwọn ọ̀jẹ́ rúbẹ̀ kan mọ́ kí wọ́n fi wí wọ́n bá níyà ó di ìwọ̀n gbàgbọ́ ọ̀la ikú wọn rán sànńdẹ̀ ọ̀la ikú wọn rán sànńdẹ̀ gbogbo sáré àwọn gbogbo táwọn sọmọlé gbogbo gbogbo ẹ̀ òdìgbò òdì wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ lọ́fà tó rí gbàgbọ́ tí gbogbo ìbànújẹ́ kò sí tẹ́ kírun lábọ́bá àrùn inú lọ́jọ́ olówó lára wọn kò sí tẹ́ gbàwẹ́ kò sí tẹ́ yọ zakat kò sí tẹ́ tẹ́ àti kò sí gbogbo nǹkan bẹ̀ kò sí tẹ́ jẹ́ àtúndún lọ́nà àti plan kò ọ̀rọ̀ ogun mẹ́ta kò sí ẹ̀sẹ̀kọ́gbẹ́lẹ́ ọwọ́ ayé wọn tó àwọn sọ báyìí gbogbo òní gbogbo òsà ní nǹkan wọ́n gbogbo táwọn súnmọ́lé ni everything kò sí mọ́ àkọlọ́ nìkan sùn ẹgbẹ́ títọ́lọ́ ní wọ́n fọ́nà bí sílẹ̀ mi kọlù àjá àríyàtà tí wà á sọ ní tàbí tó fún ìlàhàn wà ìdà ọlọ́kọ̀ọ́sọ́ ìnà hàbà ní tó gbé wáyé dájúdájú èyí Muhammad na ṣe òun ọjà bẹ ní emeliba ọlọ́kọ̀ọ́sọ́ àwọn tàbí 300 idols 260 àti wàhálà wọn sàmì ilé ọ̀kan náà wọn sàhálà mi sẹ́lẹ̀ sọ́gbà àgbàgbà islam nígbà wọn àti láǹtẹ̀ sí islam ṣọ̀gbọ̀n ìsánú lé ọmọ ìlà gbọ́ wọlé fọ́sí bọ́là ọba dé àtọ́lọ́ bá fi ìmọ̀ islam ọba dé ọba ọlọ́run dà ọlọ́run dà ọlọ́run dà ó sọ pé ìyàwó àwọn àtàwọn ọmọ ti bá islam ó jọ padà lọ kókó lóhun sọ pé kókó fẹ́ kò le máa ń wá ló bá lè rí inú bọ́ọ̀là ló bá mú wáyé wá fọ́ọ̀nù ló bá fi tó rárẹ̀ pé ló bá bẹ̀rẹ̀ dáhùn kọ́mọ bínú ọmọdé ní àwọn ọmọ yìí kọ́mọ bínú kọ́mọ bínú ẹ̀ sì sunkún ọmọ bí kalẹ̀ bó ṣe lọ báyìí àwọn tó gbé oṣù e, kan sínú bọ́ọ̀là ẹlẹ́ẹ̀kejì oṣù wa ọmọ ìmọ̀ pípẹ́ lọ́wọ́ oṣù lọ́lẹ́ gbé e. ọmọdé ní ti wọn ọwọ́ mú ìdà tó mú ọwọ́ gbé síwájú ẹ̀ ọba àṣàkọ́ bí òun ló bá wá ó sọ fún ìjọba òun ọba àṣàkọ́ bí òun wá gé kọ́lá ìyàwó òun tó bá wá gé ẹgbẹ̀rún tó bá wá kó gé wà lọ àwọn ọmọ bá tó gbé òòsà bí àwọn àná wọn rí ajá kan tó kú ní àdúgbò wọn á so òòsà mọ́ ikú ajá wọn wá sọ sínú bọ́ọ̀là lọ́wọ́ adé ló bá rí òòsà níwọ̀ òṣàyè mo sì fún nídà agbọ́ta kọ́kọ́ sì fún nídà nígbà kó ti yìí bí mo yọ̀ǹda fún wọn kó ṣe báyìí kó ṣe báyìí ọ wá di pé ìwọ ni wọn á sún májá tó mú wọn tó fi lè gbára rẹ lẹ èmi gé olùgbà mi lẹ ìṣẹ̀bọmọ ìgbà ìsìlámù ẹ̀kọ́ ìsìlámù ó di àwọn ìjà ìgbésílẹ̀ ọ̀wọ̀fà òkú ìwó tí mo sọ pé ìwó tí ọgbà mèdúmúlẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ìwó yẹ tó wà lára ẹran ẹ̀ tó wà láàyè ọgbà ẹran ẹ̀ lẹ́ka wọ́n á mú ọwọ́ asọmọlé tí wọ́n yá sọ pé bá kẹrin máa ń bọ̀ ní àyíbá o mùsùlùmí ò gbọ́dọ̀ gbọ́kànlé lómi ẹ wá rí àwọn àfà mo gbọ́ ti Buhari kan rí wọ́n lé ìbùlámù dàmú fi gbọ́ ń ṣe wáyé lọ́nìí wọ́n ni ah àwọn ìyá mi nu ẹjẹ́ ìlú wà síse o àwọn ẹ̀rù nu ẹni bá bẹ̀rù wọn ẹ̀ dúpọ̀ ah! mú àfà láti máa ṣe báyìí fáwọn èèyàn jẹ́ni àwọn ọmọlẹ́yìn kí ni wọ́n ṣe ẹ̀ fún àwọn ìyá yẹn àwọn ni wọ́n kọ̀ tó àwọn náà rẹ̀ rìn àwọn náà rẹ̀ rìn ah ìyàlẹ́ ní ìyẹ́lẹ́ yìí káwọ́ fún sórí ọlọ́run nìkan àbábẹ́rù sáà lọ́wọ́ sáà rẹ̀ wọ́n ti yá bẹ̀rẹ̀ tv bó ti lọ ni olùdó àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà ìdí agbọ́kànlé wọ́n lọ́ọ̀bà náà aburugba ìgbóhùn mojúgbà aburugba ni mo gba yọ̀nda yín ká yọ̀nda fún ìkíni fún ilé ìkùtà aburú mẹ́ àwọn mojúgbà gbóhùn mojúgbà ó kọ́ lé tiwa nù bí ojúgbà ìbọn lọ́nìkan yẹn máa jó lọ́nìkan yẹn máa júbà rẹ̀ ó di wa ọlọ́ọ̀lì kan lè máa júbà yẹn gbọ́dọ̀ júbà èèyàn mojúbà ayé mojúbà ọlọ́ọ̀ mojúbà èèyàn wí máa wí ìgbà ayé ìgbà ọmọ ìgbà mo wáyọ̀ dá ìyọnu ìyọnu máa wá àhákú àhákú àbí musa yọ sí wọn ọba dàn. ọkọọlù náà kẹlẹ́wì ọkọọlù kọ́ mu lóhùn jẹ̀bi yìí àwọn yahud àwọn adáwa wọ́n sọ fún nàbí ọlọ́ọ̀bá wọn kọ́mà kára nkúlù láìlẹ́lọ́lá kọ́mà tó lọ sọ pé sọ pé láìlẹ́lọ́lá kọ́ọ̀lù الله قالوا أجيتنا لنعبد وإله واده وهود وادرى اوان سبيل اجل يسلوك الله سبحانه وتعالى ونظر ما كان يعبد آباؤنا كان آباء مباوا كان مباوا جوسف كان فيلي àwọn ìmọ̀ sọ̀rọ̀ Yorùbá ní pé ẹjọ́ ara jọ wọn ọgbọ́n ni ọdẹ lọ́gọ̀ قالوا ذلك هو ذلك وهو إن فسبايفهم هو إنما يدعوهم إلا لا إله إلا الله لأنهم فهموا رمويني فهم رمويني لأنهم فهموا أيوة أن المرادة في الحجة دي تعباليرو بها كي لا إلى الله نفي الألوهية عن كل ما سوى الله أعبروا الجوسي فنية كان أعبروا الجر فلن لي لوبة فهموا ذلك أنا كثيرين هم طبعا وبيبان وإثبات لله وحده لا شريك له الله نكا لا جوسي فون تعالى وكل ما سوى الله من الملائكة بمبن كمين كما جفوا لي والله كل أخباث الملائكة أحبوا أبي ناصر فلا إله إلا الله لا إله اجتملت على نفي وإثبات وقصدوا إحاكا قوات في قرينة قولي و فالنفعت إلهية عن كل ما سوى أحقوا جرفوا بجرفوا gbogbo kami lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ́síwọ́lá àbí ọkùnrin máa síwọ́lá gbogbo tí ẹ bá ń ṣe ọlọ́wọ́ ọba nínú màláìkà màláìkà náà nìkan ni ó àwọn àǹbíyà àbí àwọn àǹbíyà báwọn nàbí ọlọ́ba ni kọ́bùlà àǹgáyìrì nípa ni à ń tó ń bèrè ẹjọ́ tó wọn gbogbo ìrẹ̀ ní ọ̀sẹ̀ tó tánàbí ọlọ́ba àfọ̀n màláìkà àyẹ̀lẹ̀kọ́ ni àwọn tí wọ́n tó wá gajù nìyẹn ọlọ́run ní àbúrò tó sì fún mi mẹlẹ́dà mikael ó ní ọlọ́run fìtí ìké àádìkàlì káàkiri pé ẹ̀mí lọ́wọ́ mi mikael àti bí ọdún mi ara ọ̀ ọlọ́run láàbẹ̀ ó ti yé wa ọlọ́run musa àfọlọ́ yé wọn ọlọ́run sanu wọn kíláàsì dáadáa fún wa fọlọ́ àtúndì ilẹ̀ lómi ti ti wọn fọlẹ́sẹ̀ ilẹ̀ ha fọlẹ́sẹ̀ ilẹ̀ ha tí èsì ọ̀sẹ̀ mi وأثبتت على إله إلا لله غافر لكل جسد جارو صلى وعده إيمان أن العبد جارو لا يهله كل يدلف بشيء من أنواع العبادة لو جسد هو عبادة يهي كما لا بغيره كبولا جسد من يولوبا أي لا يقصد بشيء هو نير بانو كره من انه ان كده جوفي يفون من تحلله او وهو متعلق القلب توافق بالذي يجب قصده بشيء توافق سوخة منها كان من واقع منها كان من اواء انواع الابادة انه انه اجازة فلوبة الدعاء حيث بها دعاء يقول الله بتعليم ماما مالي بجابي مسؤول لنه بجابي مسؤول لنه اعراه والذبح àti ká dùn nǹkan fún nǹkan ọmọ sọ kọ́ra fún pé yẹ ẹni wọlé kéle tó yẹ agbára fún bí pẹ́lú yẹn lọ́ba wọn náà zèrè àbí jẹ́jẹ́ ọgẹ́rẹ́ zẹ́rẹ́ kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdá kàtó sí ilé ọlọ́kà ti wọn lọ́ba wọn wà láyé kàlùkì àwọn yíkó yé wọn lọ́ba wọn bá àti wọn láǹfà láyé kàlùkì yàmà assalamu wa rahmatullahi wa barakatuh